duwa kẹrẹbẹ́yìn ní oṣù ramadan kìlúlù méèbí ìfọdọ́ 1435 hijriya oṣù enehu oṣù ẹ̀kẹ́ ibi iye enehu july ìnúlù mẹ́lẹ̀ ìfọdọ́ 2014 karatuwa yìí ni inṣá allahu tabaraka wa ta'ala ní ogún ẹgbà ní ọmọ èjì ibi sọ́rọ̀tún najmi ọmọṣùgbọ́ka aláwọ̀ tàbáraka wata aláki akawa kàkí ni alèzina ya ji níbú na kẹba irol ismi wal fawahisha yẹni àbókù ma ara yìí bíbá mú lífi ẹwójẹ wójì tẹ́ mọ́nyà ilẹ̀ lọ́mọ̀mù gbẹ̀ká mùkọ́lù lè fi iye gíní pèké àmùkọ́lù ilẹ̀ ọmọ́ngẹ̀ lómákẹ̀ ìmádàálẹ̀ ẹ́àlùmá èwùkọ́lù lè fi yẹ owó jìnì àṣàríà ọ̀nálẹ̀ ìfọ̀ karatuwa kàkíní àmùkọ́lù ikùmàádọ́ kẹba ìrìkìdẹ́ òǹṣàmẹ́hun dúkàlá tàbárakà wátàálà kì túkọ̀ ojíun àmù lè fi kàlá tàbárakà wátàálà túkọ̀ ojíun kojo hana ama bakwa kuma marun ki akola kene duki meru ya rutuna aba kene duki meru ama on kichojo dojun to akini amuli lifi ogene leba o ma do akini hi allama ojo akini amu lifi ogene lema do akini alkabair amu lifi duki shege ningi shi sogo iro dhulubi amu lifi abanelele ohun ma dọ́ àkíníhí alẹ́mà wọ́jọ́ àkíníhí a máa dùn yóò ló bá ẹlò máa yóò lè fi ẹwọ́ ìjìnà múra sí ní kí jẹ́ ṣe kí a nẹgbà kẹyà mú má yóò lè fi yé gini yẹni iná rọ́bẹ̀ka wà sí olùmọ̀fíra ọjọ́ ohun dú ẹ àdúbá ń ṣe náà aduba ọjọ́ oúnjú ẹ ìjẹ̀ nánà tàbálì wọ áàlẹ́mù bíkùn ọjọ́ òun ní màpá mẹ́ tùlè pakúṣaká ìdí àǹṣáàkùn fi bùtúni umahatikùn ìdí àǹṣáàkùn minal arbi torí kìṣòun kìṣò ọjọ́ kìṣòun ṣọ́nà mẹ́ minal arbi kífánẹ̀ wọ ìdí ìwọ́n ṣe nù màpá mẹ́ ẹgbà kùmẹ̀ mọ́tọ́ títí kí yẹ kùmẹ̀ dé fi yí mẹ́ kùmẹ̀ má òjìbó mẹ́ má jọ pa alẹ́jú kùmẹ̀ wéhìlẹ̀ dán ọjọ́ nù màpá mẹ́ tó lẹ̀gbàlẹ́ ẹgbàlẹ́ mẹ́ ti jẹ ní dé fi yí mẹ́ mẹ́ iye gíní mɛ ateji kɔ aliju kuma ni k'i bi ma tɔ ŋɔjɔ akini hi fala tuzɛ ko anfusako mɛ k'i dɔ la mɛ fɛn no mɛ n'alu mɛ wɔla mɛ i wɛ fɛn no tudɛnw ta huwa a'lamu bimani takɔ ɛnɛ k'i atu kɔjɔ tule kpa ko saka alahu tabaraka wa taala ni o ŋɛ mɛ mẹ́dúgbà mọ́ ní ẹ̀mẹ́ náà lọ́mẹ́ náà ọlá mẹ́wẹ̀ẹ́ tákà mọ́ ní aníjú àkíní ẹnẹ̀fẹ́ olómẹ̀ṣẹ́ yìí ọjọ́ àkọmẹ̀ṣẹ́ alẹ́ ní ó ní kí àgbà mẹ́fẹ́ káàmẹ́ kí àjẹjẹ́ ní mádúmẹ́ ẹnẹ̀fẹ́ mẹ́wàá amekume nao alameane tudala nabi sallallahu alaihi wasallam yene gbadu kuma muje yun kaduwe ba we pola yo turuke chini chadwa ishino lola ka nabi dua turuke ka turunu gunugen kisha nabi sallallahu alaihi wasallam cha kolola abanele ami sahabe ngunugungu macha kolola abanele اللهم إني أبرأ إليك مما يقولون أجو الله كبوك دي الله كما أكاي أجو إشو مكا كما أكتا كما أكا دينو في رواية أبو منهم كان يالشاك اللهم لا تؤخذني مما يقولون أجو جنيو كما أدو مي دي كما أجنيو مي أجو أمو مي أمو جو جنيو كما أدو مي نمانا وجعلني خيرا مما يظنون ọjọ́ mẹ́ka ma níjú kó mìlì kàrí dákùn ma wọ́n jẹ́yún mi ẹyẹ mi kún yọ̀tá lẹ́lẹ̀ wọ̀fíìrìlì ma láyà àlẹ̀mú ọjọ́ ẹ àmúdó bá mi tìlúkù ma máa ma ń takùn ma muslim ẹlẹ́ bá bí máa ní ma yẹ kúlù ọlọ́ọ̀la kìtúpẹ̀kẹ́ka ìdàzúkìá ẹgbàdúkù ma ẹgbẹ̀fẹ́ ẹgbà dúkù e ma yo ìjẹyún dúẹ́ tó dáálẹ̀ má kí ni ìjẹyún ẹ̀kẹ́ yọ̀ ẹ̀kí ni yọ̀ ẹ̀kí ni mi yíò yọ̀ ẹni alùkò áka alẹ́gẹ̀dẹ̀ amúnà ẹ̀mà ni má ṣọ́gí mẹ́bọ̀ ẹ̀kà mẹ́mà ẹni ọgbọ́n amúnà ẹ̀mà ẹni pé má ṣà ma ẹ̀kà mẹ́mà ká má ṣẹ̀ ránì lọ gẹ́lẹ́ ni ẹni ẹ̀mà amúnà ma ni mẹ́kà mẹ́mà sallallahu alaihi itene uduki da abu yen yoko na gidin wala un eliko na madu akini muhammad bin amr bin ata ina mono bleke sahabi le kide sahabi ani bide muhammad bin amr o ma wono bleka on idudu ko barra barra o ma adu mono bule ma adu do ma wale barrata o ma do tan ma do barrata shene gibe tu ma chali bojo tabali tabali tabali kimanu luni hono ya bobule nobile yi ka lebɔ yɔnu tabali maa dɔ barata soodu kidunɔ ɔma ŋun nobile dɛ to fɔ k'ale tili zainabu bintu abi salma yini taki zainabu ɔma abi salma kan wa kini kai inna rasulallah sallallahu alaihi wa sallama naha an hadal ismi udu yi ke dunɔ mɛ nobile gidɛ ba ani bi hana ani bi yakuma dudu abana yi ŋɔ no wasu mi tu barwa ma domi onugunugu barra ma tata adomile abu mda uba nibi fokola nga nibi sallallahu alaihi wasallam ayenihi la tuzaku anfusakum meki wala mefen e ujie ma duwe ki barratu non kita ma duwe barratu la tuzaku anfusakum me wala me gwe fenu ojo un meneki chena le botule hume inna allaha a'lamu bi ahli albirri minkum ama chale bo ojo gide ume ojo nu ma otule fa yeni ta ma kini bi manu samiha to annabi aba mudu ki barata kama yeni ha udu ya tuwe kadun kola taka nabi sallallahu alaihi wasallam sallam yenihi samuha zainab mamudu ki zainab min hadisi gidai muslimu ba to e ila dunga kini mamudu dungoma odu le chenki ma na umanyon icha ka gbo uyo manike sharida odun le pota ma rida odun le che iya nukule da maana wu dukuma duwe manyun echa ka gbuguju echi ni gida bichari da hun udi kuma koyo takada ile su juji e duruke agini to a ah, ye primary school ka jige jinwe a liga dewe ime college nga liga da ime abu nga arida ke ango ye shaba ye erida ema ni ki erida eki diyo takada ni ka muna ade erida eki diyo takada ango de erida ta ire e ju gbogwa kerebi satus gita kerebi phd master's degree e pakuchaka ka turiki mu daala nga e, ko ay eh, ko tungini ma arda on chime ini ni ko to arda on chime mutaka da biligi ka du tunyo ma wa nya publish yo e newspaper ele teji newspaper e ko 3000 naira kera to ma orule ma arda on chime copy e newspaper lele e ane ko liwe to ikujime odu e gerida me tudale du e kuma duwe pigbele imanyonu odúkùnmà dúró pígbélé ma ná o máa yàn ká má bá pa ọ̀la kálógbó odúlẹ́yìn ní bá tẹ̀yìn àrídà odúlẹ̀ṣe inú odúkì tí pẹ̀ kàbàpá kọ́ ya ní odúkì má ti pẹ̀ kàbàpá kọ́ àmọ́ odú ọgbẹ́ni lẹ́ẹ̀bọ̀ ẹlẹ́ tí ọ̀tákàdá ọ̀nà yíwa ibùdó qayyim al-jawziya yíkùnmà dúró àkínú tihfatul wadud bi ahkamil mawlud kẹ́ akọ̀lá alúgbó alùkùnmá ti súnálì alùkùnmá dúdú ngọ́málì yẹlẹ amudu yìí kì máa tùgbẹ̀ kàbà pa kọ́nù kùmà kó yọmọ gẹ́nẹ̀ lẹ́kùtẹ̀ ẹlẹ́ tí ó takada yọ ní yíya muhammad aljibali takada kùmà dọ́ àkíní afúláàzù akibadina ìṣe kọ́ amudu kì tùpẹ̀ kò náà kọ́ pa amudu kì máa tùpẹ̀ kò e, náà kọ́ ẹ̀yàngún dàmọ́ takada ẹ̀bọ̀ kì yọ́lá lè máa dọ́ muslim names àbẹ̀ àkíní baby names in islam àmọ́ takada bá lẹ́lẹ́ ẹlẹ́ tí hùn to ma kowa amudu abane matini ko ne kikon amudu abane matini ko ne kikon to wallahu ta'ala alam so du edu ki mududu ujenyu tabale ba to matini o ne yon de du jenyu ne kejun anibi tinin eh ene kaleka eju anibi sallallahu alaihi wasallam ngene kaleka ajenyu ne kele ajenyu ne kejun yin ijenyu gbo ko bi akigba tabale le abi akijenyu gbo ibada abaka ije nye ugbo ilimi mi ije nye nwe ugbo alimu matini iki abie na tule pa kocha ka o chogi ili kuma ko ide tan ma kili tan ma hi onodu ma kili ma hi onodu egbagbele ama kulili ama chabanele ama kulili ma ama abaje bi ma odi onodu ge ma he na odu eju anabi sallallahu alaihi wasallam enegi wa ene enegi ahe ke ji ngorule anabi agbo yini ka kafata unuka sahibaka kai e, emo ha e, ene ke he odu gide ba emo ha ndu koda emene leo fada anabi kola gide mi roron ikaira ngoka yini chonkele du hume chonku ne halichi ketini dali unjenyu abakini une nujuika ìkànnì ìyáṣì ìbáadá ìrì yútàbálẹ̀ ọ̀nà ìyáṣì ìbáadá lè kẹtí ní jẹ́yú ẹni ìmáàtì ń ẹun kẹkàrẹ̀ ẹgbẹ̀ni òǹá níyú pẹ̀ẹ́nà ọgẹ́nẹ̀gẹ́dẹ̀ àmá oníyí ọjọ́ kẹ́ẹ̀nẹ̀ pẹ́lẹ́mdà tó lè dé o yáàṣà gini òǹá àdẹ̀lẹ́ fẹ́ ọjọ́ nù ẹnẹ̀kẹ́ẹ̀dẹ́ alẹ́ ẹ̀lẹ́ ẹ̀yàn tàbálẹ̀ ẹnabá ní alẹ́ ẹ̀lẹ́ ẹ̀yàn tàbálẹ̀ takẹ́síníkà òbí

kí a gbọ́ àkíní káì ohun múdẹ nẹ́ka ẹni àti àtẹ́kà tó dáálà níbi jẹ́ fún ma jẹ́ imú na ìjú hun tàmà mi máàlìmí na dábẹ́ náà kíní ibùdó káyé lè jẹ́ àfití yẹ́nìí ma ní kí jẹ́ imú na ìjú hun ẹun a jẹ́ máa jẹ́ imú na ìjú hun ṣe àkíní ṣeun kí ẹni kuba nabi sallallahu alaihi wa sallama egba ka nabi sallallahu alaihi wa sallama ke ya janyi umar bin khattab radiyallahu ta'ala anhu yani sahabi ba sahabi mi ya mi sahabi mi ba eni gide wonu unu jojin unce ijenyu ya janyu da ijun kine ni gide ba unu jojin unce eni ki bu gide ma da umar ba chanki mona du ibili chiri ki monu iman la dukani ma gini unu lona kada ma salaka umaru fajjan yin umaru gidai mona imo kwadudu gishi ni lime ba illa salaka shaitanu fajjan ghairuhu shi dai ke bili gima no muna du ibili yen le ke yin umaru kide ni ya chuko umaru bin khattab sai yen yun ani bi yen yun de amma taka ni bi yen yun ishi ma gini umaru yen yun le du ni ke yen o yinin en ke yen ani bi kola bana leire to to annabi sallallahu alaihi wasallam ainihi shan kuma liya mu ne kuma ya mu ne hudu a hajjen yunwu ke jima kuma ya ne hudu annabi ni bole ame kuma domo kuma gbola le gbale me tepe kuma gbe kete yen ne ga he ne ga he ne le kuma gbe kete yen le ju mm idha almadahina an nahtu fi wujuhihim at-turab tudalo je ni huwa a'lamu bimani taqa ene gi achụpụ ọjọọ tuli allah yong emele ma allah hali gbọgba ya ka wee ni afara aita alladhi tawalla afara aita alladhi tawalla وأعطى قليلا وأكدا فعنده أعنده علم الغيب وهو يرى أفرأيت الذي تولى Allah tabaraka wa ta'ala ne ai da ya yake li allazi tawalla ene yake harubi da kima nitrola ni ake li on don alqur'ani tane tane abudu kedo egbiti ka dege macha kacha gbuazi egba otanu hugen ehali yi ya tigbeke gbuazi ge ehali yi ya ẹ̀mọ́ta kàṣà gbì kùránì tánìní ìhàlì jí àti gbẹ̀tùrú gbì kùránì jí ẹ̀mọ́ta kàṣà ṣọ tánìní ìhàlì jí ya kò gbọ́dọ̀ àmúnà ara dàbí abọ́jọ́ kùmọ̀ yá ṣọ yìí etí gbẹ̀kẹ́dọ̀ ẹ kí lọ́lá tìrúkẹ́ yá ṣọ kí ẹ ṣọ tánìhùn ẹ ṣe ẹ wọ́n ti ojú aka afara aita lebe tawalla mẹ́wọ́n ládé mi mẹ́ tawalla imu bi rida an ta'ati lahi wa a'rada an ittiba il haqqa imu bi rida rare ojo ingo mu bidu kola gaskiya ingo talibon wa a'ta qalilan ya dan duhu ya dan duhu ba isabilillah ya jile sadaka ya dule abakile ya tune kọlílan ọtíkí àdúdú hui ihe àwọn dúdú ọtíkí lẹwà akìdá inwọ́ ya tẹ́gbà aka inwọ́ ọmọ dídá chamcham inwọ́ dúdú rẹ̀ ihe àṣẹun tó dọ́jọ́ kì á dọ́kọ́dù tó dọ́jọ́ ọtíkí àdúdú hui ihe àwọn ọbọ́jọ ẹgbà aka wà akìdá inwọ́ ọmọ ọ̀hún dá aláwọ̀ yẹn ni a indahu ilmu lọ́gọ́ ibi òun ihe àìṣẹ́ nù máa ń gidi mọ̀májà lẹ́ fọ̀húwà yẹ́rọ ń

صفا ألا تجر وازرة وجر أخرى نعم والله تبارك وتعالى إنه أم لم ينبأ بما في صحف موسى أيديها ما شمول كان بما في صحف موسى والله يجدي وتكدا نبي موسى ما غبون ريتاسي كوجو دون نبي موسى ما رسول في موسى أي wa ibrahima ingonu litafi umune kuma odo suhufi ibrahima ola lengo de hun ibrahima ikma de suhufi kuma do taka de gire ya ba allazi wafa unshi ibrahima eni ki upeko ene ki alkuri ki dagba dun ko ojo ki upeko ojo moda dun ya oda ojo le upeko alujun ijale un ojo agba suratul bakara aya idili nyugun yomele ojo akini wa idh bitala ibrahima rabbuhu bi kalimatin fa atammahunna ojo akeria egbakallahu chajuma anibi ibrahima pa mukolaka taki anibi ibrahima ha mukola lepeko kola ojo akawye ni inni ja'iluka linnasi imama abehu alkuri akpeko iba anya adetu lima adetu ne otogba nga ne pako

takojo ya mẹ́rin ṣọlá ọlẹ́bẹ̀ ẹwọ́n nùkú alikuli yani ní ibrahim ahiyẹ ẹmdà alikúrì ọjọ́ pẹ̀kọ́ kò ẹ̀rí ya ọjọ́ kẹ ọjọ́ dẹ́wò nẹ̀bá alẹ́wọ̀n ọjọ́ adúwọ̀ nùgbònùgbò nìyí máa ṣẹun kòlù máa mẹ́tí ya nìyẹta máa ṣẹun ihe o máa nà mẹ́tí ya nìyẹta wọ́n mú dẹ́nẹ́ kò máa tí nìkú máa gbọ́là kọ́ alùwẹ̀ tá máa ṣẹun dú òkòlò tá máa ṣẹun dú ọlọ́pù tá máa ṣẹun dú Alim Ibrahim alayhi salam Ojongo le gbogbo ojongo ngo kan kagini hi to o ibrahim alayhi salam ibrahim abioje bi ye ojo arziki wa ngom dungi hi ukire ama ma ama ju du kama ya du ya ne we du arziki ngamele ama abu kama di imani kiti un wa se ole ngamele ojo ati un isale ngachin engi le ju anwa agbo ka kadim engi le wa man kafara ene ki chaka chaka zuri adun fa umatuhu qalilan thumma aqaruhu ila adhabin nar eh, en ile ene ki chaka chaka kafiri ungalije ya kunyi ya noya ya noma ogala nga kunga kafiri aja kana dungi mu'mini ango dunga kafiri tumaini hi to alkuri kan ibrahim ko koide ile tifi hadithi muslim annabi sallallahu alaihi wa sallam ainihi yishini amemume gwaka domo kumado akini alfitra

takuma nanga kulungi ngochi idi oda ko yodu ngani ibrahima ya ki ibrahima ogo ka ka gbe ma tu ye ngo nu na ti la gbe no so da gbe enwa gbe enwan idudu ko ate ko idudu ko e na kula idi ko ibrahima ina yi gawe ge to ko ala bene inako enali inako enali igbegbanegbe won jo meje yodo enala nge ele umune irude hiawe ewon alage etono turu ki kota bale irudu yegi bobo ki dango lawe kwa mado de turu kelan wona ma irude rele aba ki irude do aba ki irudu angola irudu lo irudu ledu kwona irude tebe enakilela la alụka elerude ehi ya abalị lenge na alerude tebe ehi tamo amengide chame nwegi da be yiru ta ngola yore oyo moda gede dunga ne ibrahim alayhi salam tan ibrahim ya ye alebo oyo akika itunga ne ibrahim akili benwi oda ka dunwi iupe kome we ibrahim alladhi wafa man ibrahim ene ki alkuri aka dunwi ki upe ko ìṣẹ́nà làkìdí ọ̀tàkàdà níbi musa ọ̀làlẹ́wọ́dí ọ̀tàkàdà níbi ibrahim ahmed ẹwọ́n dí ọ̀tàkàdà malaita alátẹ́sirú wà zírọ̀tún wízírọ̀ okòrò ohun ṣíkà kí ní máa dò léèfi ẹnẹ́kà kó ma múdá náà ẹnà múnà ojín wẹ́kẹ̀tù léèfi wà náà dò léèfi ẹ̀yìn dọ́gẹ́nẹ́kìtẹ́ وأن ليس للإنسان إلا ما شاء وأن سعيه سوف يرى ثم يجاه اللججاء الأوفى نعم وأن ليس للإنسان إلا ما سعى يعني إمودي وتكدا نبي إبراهيم عليه السلام ìdí ọ̀tákàdá níbi ibrahim ìdí ọ̀tákàdá níbi musa ẹ̀hùn dí ọ̀tákàdá ma ìdá lẹ́ìsàlì ìsáni ilẹ̀ àmàsà ó nà á nùkọ́ ẹ̀yìn ọdún ọjọ́ nánú ó nà á nùkọ́ ọ̀ládàádọ́ ọjọ́ nánú ilẹ̀ àmàsà bẹ̀kú kọ́lọ́ kì í ṣe tánẹ̀ kọ́lọ́ ẹ̀kẹ̀ ṣe tánẹ̀ òun akẹrẹ̀bẹ̀ ọjọ́ náà yìí kabe madi legeni tako meka yejude pako yachi iyo azuri chi imute ubi udago melo mune chi ikede chi yo i babange ide iyo alaseri chi iyo alaseri mune chi yeni babange ide ina cho ina duku kanwe iye aleji ma aleji jira jiki takwa kwa kushaka iwoda bi ngoye jude pa iwako to alije umune alije uwe gwa umune ijingini inyona ijingini inyona to alije ramalana ile gudu uwe gwi gere ku ngaji ye akuje ramalana ayo babin olimide wa alaysa lil ene kikweli abakene mune kigwane we gwimi oma ye abu mani yupulo ogeni tako ya na chati kungena iye ki len? wa an laysa lil insani illa ma sa'ale we mi sadaka du e to ma yimu abe ma me yo akini sadaka yi kun edu olade ile amemdu kon eleda madun wa an laysa lil insani illa ma sa'a ma kin inola inola ibada yake domo inami ibada yake domo kuna niki transfer ma ken mabu mabu ne ki ẹ̀kẹ́ àkẹ́nà ẹnẹ̀yìn ìyà ni ìbá dá ìgìdọ́ mọ́kọ̀ máa ní ojú yóò ń hajji dẹ̀ kọ́lọ̀ hajji ẹnẹ kì kì máa ní kéṣe ní ìníkẹ́ kó nẹ̀gẹ́ àkíyà kọ́lọ̀ hajji ṣe mi máa ṣe is transferable ṣe

nye na ọjọọ kọlọ ha ji onwe chekwa yi yunusa imi ya ha ji nke adu iduko yi yunusa tọ yi kọlọ ha ji lẹsẹ gị moji da onyi ohun ki yi maka ohun gigo ama yunusa ki kpọnwụ che yunusa lẹnu lada ha yi ma abanele annabi sallallahu alaihi wasallam wa karabu ne kenelati haji abi ya haji ya gbọ́ kẹlẹ̀ láàkí lẹ̀bẹ́ìkà a ní ẹnẹgidunyi odò ẹnẹgidunyi yàdọ̀ ṣuburuma ohun ma dúdú mu ẹni yìí fóhun ṣe kọ́lá hajji kìí ṣe kojú gidẹ mẹ́lẹ́bí sallallahu alaihi wasallam ẹni wẹ́ha jẹ́ àgini lẹ̀bẹ́ìkà ń ṣuburu mẹ́ta yìí kìí ṣe kọ́lá hajji kojú ṣuburu mẹ́ta onugungi ẹ̀lẹ́gá bí ẹ̀tọ́ weke ya haji chingoli eta taku eke chingene kedunyi yela dunga ginene ki machi haji mamatan inya chi haji ngune ene ki haji chi mamame ene lema ne ki po sheki anya chi haji kuyune yin tudale kolo haji machi ngune ene kuma achi ngu ika ni ene le imi contract ngudwe imi contract ngudwe ya kito haji luke ya chi miagba penigin igi ṣe oníṣà kàlùkù ẹ̀sù kọlọ hajji lọ́wọ́ ládàá ya kẹrẹ̀bọ́ ọ̀nà mẹ́ta di kọ́ntrátì kọlọ hajji yẹn iligali kúmẹ̀ ìdí ìkẹbẹ̀rẹ̀ mẹ́ takú ẹ̀kẹ́ ya ti hajji kú jíun kọlọ dáun kí ya kẹrẹ̀bọ́ tó hajji ilẹ̀ ya kẹrẹ̀bọ́ nú tọ́ yà ń ọyùgbò kọlọ alẹ́jì alẹ́jì dé ẹ̀hún kùmà wọn ni kí jí ń ẹni kùmà á jí ń ṣẹ́nẹ̀kì iligali kú turu liga ini hope ka kini kingoji ko lawnge ma jale jingune kani yeliku doge ne ka duhi nika ojo mele jile wudu ya bagi inge taku yeliku babe yeliku ene ke jengugun shonke na bane leliku ki jo ma aleji ma ni weje ni kiro ma aleji ngele ama aleji ki chutila kumaro me unwenele shalijo aleji ki doji

ohun dẹ́hun bí alùkìdẹ́ ilẹ̀ tọ́má ní tọ́ máa gbà máa rúkú yóò aléyí ohun lẹ́lẹ̀ tọ́ máa ṣabánirẹ́ àmá ma ẹ̀bọ̀ yẹn máa ní gbé bí nẹ́ni àmì àṣàtẹ̀kẹ́ máa kí o kàní ṣaná náà kàìké dárí ọkọ́ tí ní ní 10,000 naira kàdúnmù ẹ̀ kó ẹ̀kẹ́ tó yáléjì mẹ́wàá na náà kò máa yálà lè yìí má lẹ́nẹ̀kẹ́ ajé ó má máa dọ́kọ́lẹ̀ máa ríra ti 10,000 naira torí ibi awọ̀ ma e ibi awọ̀ ma a máa ẹnu bàtà abọ́léhùn ṣẹ̀màkùn máa léhùn yẹta nẹ̀ ní ọ̀nà kòjọ́ náà yìí ṣe múhùn tẹ́kì alẹ́yìí máa ṣàkàdé ilẹ̀ yẹn ẹgbẹ̀bọ̀chí 001 ni a ṣe yìí ẹgbẹ̀bọ̀chí 110 iye ọ̀rọ́ká iye òdòdó iye òdòdó ọ̀rọ́ká anẹ́mdì 0 nínú yí kí ká náà ka kí a zero 000 ta iji òdòdó ní yọ̀rọ̀ ká ní àyà ní àmá òun kì ṣáná náà òun ti 00 àmàrọ̀ 111 ni a ṣe yìí wọ́n lè yí one ya 1111 ni agbánúyọ́ ọlama iji òdòdó yẹ wá ìyà yọ̀rọ̀ ká yẹ ẹgbà mẹ́lẹ̀ yẹ ẹgbà ní òun tá yẹ alẹ́ yí ya ẹni ọgẹ́lẹ́ ìbẹ̀tù máa wọ̀ láyé tẹ̀bá ma ma ma kone dejugu macho ko yone ken le iya ngo abana ya ngo dege enya cho ko jimun abe o ma buta butelo ta ke kuni to nga na chingele kanu oju am gba ya ko yo la de lengele hay oju gba e cho le o bata chin wa lil insani illa ma sa'a o ni anu ko anu ko ko lo la da do oju onan be ku ko lo ki se ko elele àwọn lekume abi leku ya aliga aliji remelana jipa ya ti zekan kumadu ya di legen fa ni ma di legen ba zekali ji ruba ingo chuchuchi kuma mudun gen ene leku zekali jeremela zakatul fitri kumadu yin ọ̀dà ìlégálì mẹ́wọ̀n kókọ́lọ̀ olìmẹ́ wà lè sàlélè mẹ́wọ̀n yá ṣàkàyà dìzẹ̀ká ojú rẹ̀ amma ji gwanin magini ma o ma bi ina jo ma bi o ma yin ina ba o duniya yin to o da do mo ma mi zakado jin ni ma ya di zakat zakatul fitri yin ni le ma bi ma le wi le to tun ko mu wada ni sheik ma mi zakala du ko jin amma ne ki le me le ga le me abala ide ngo wo ko ma pa yi leni jan ko ne ọdọ mi bi ọdọ mẹjọ ọdọ dàdú máa pọ̀ kò jíngùn kọ́lá dàmù kí n yá kẹrẹ bọ́ tó máa pọ̀ kò yóò nà abánilẹ́ ilé mẹ́bẹ̀ kí lóyè lókè ẹ̀ wọ́n pa kojú kọ́ lẹ ìyá mú kọ́kọ́ yà tàbálẹ̀ kẹ́ máa lókè tún tàdọ̀ yóò mú nẹ̀kì máa lẹ ọ̀hún ẹ̀dà àwọn torí kí pa kó máa yẹla ilé lè kí ìsáni ìlà màsáà wà náà kóòdùgbò yóò dó ìkùránì gbá ẹ̀rẹ́ àbíkà ọ̀ládà kùránì gẹ́rẹ́ ọjọ́ kẹ́ mú dáńgọ́ bàbá ń kẹ́kù àbẹ̀ àkọ́ládà kùránì gẹ́rẹ́ ọjọ́ kẹ́ mú dáńgí ń kẹ́kù ọjọ́ dùn mẹ́gbẹ́n kí bùn kẹfì rí gbà kìkà la yasilu ihda ihda thawabiha ila al-mauta yanihi aya gidaide aya ki imam shafi yake adushi hujja manya mune kute kuma libun kakini ishi kwene kuma qur'ani gba kuma mola dan kuma mudu shi lingi boki kwa ki qur'ani gidai ka gba agba ngene kiku abaka agba ki ngi bo akiku kuma mudanguma yanihi ma dola dan ma danguma no li annahu laysa min amalihim todo idehu kole maka mashin durale madola de languman wala kasa bihim iya dehen kuma citane durale madola da languman wali hada to da banele lam yandub ilayhi rasulullahi sallallahu alaihi wa sallam ummatahu anabi ito no nga malumun <coughs> wala hatahum alaihi iya encourage malumun turkuma nabi qur'an ngabo makikun wala arshadahum ilayhi bi nasrin ini nesi kelima ya hoka duki kubwa nibi kanibi arukola ngami sahabi mpama luma akime nagbi kurani ngabo mekikun wala imaan iya cha kuma ngoja agba nga nibi ngodi approval dunguma magba iya nibi nga nibi da approval nguman iya encourage abon turukuma ban tudale uja ay mission kuneli kweli ma kitu amai kurani bataka medela amedela amedela tihuji mana du jerere mana ta make qurani make qurani soka sokita ngeleta turwa ne gede ado jo yolu ngeshi ma ma di qurani anu aba ki no jo jo ke jo ma ni ma mi qurani do anu ojo gbo mi ji ma mi qurani do anu ta ma ho ka chi ukulo ogbo mi ji ma cha pa ojo gbo mi ji le ta ma ukulo i qurani le nga ma do anu bika nebi sallallahu alaihi wasallam akini ma dengo enge bie ma do hature ne kikuni tako jogbo meji me yamu kuluru dagu medo uye ne kide kiku ogo ka bo kala ku cheko ma do kulu ma ma do kulu ma do kulu ngene kiku ma ubichi ma do kulu bidachi ogo ne leha mun gunugu me ogbo meji mechi me won mu kulu kuma ma ma, ma dungene kikule ki anakare bo ama taun torí ma nẹwan ma gbọ́tí ọ̀yí wọ́n mọ́lẹ̀ ní ma kàkí mú dàbí kùmà àhúnlò kí a mú dàbí èmi ẹ̀hùn kí a yá pa bí èmi amẹ́kùnmẹ̀ má dùkúrò lẹ́hùn ní tọ́ pẹ̀lú kúkú mú dàbí nípa nẹ ukwu òun bá ọjọ́ dúkọ wọ́n bí

ukwu egbado every minute ya nabini every minute ya nabini iṣẹ́ àkọ́ òye mẹ́ ọjọ́ máa kọjọ́ kábínú kí wá tán àmì ayé ń láfí àdá ẹ̀kùn máa ń yíwá àpàpàṣẹ àkíní ẹ̀ náà ṣàrò àkẹ́gbàdúkú kó ányá wá yíyẹ kí ẹgbà yóò mẹ̀mẹ̀lẹ̀ ẹgbàkẹ́dẹ́ yìí máa nìwọ̀n kó akẹrẹ̀bẹ́ adúrà kùn máa ń yíwá dúkẹ́ náà ṣe dẹ̀ torí ukú òun tuda le kaki kini kuma qur'ani shi ngene ki ku qur'ani kuma shi ngene ki ku imam shafi'i ko elitifa elitifo riyadu salihina yan yali hadisi ka o mole kuma imam nawawi ki duwa ka kini ima sha ka qur'ani gometa iya bienen tudi imamu shafi ya kini enyon abeba ka ke shi yon tabe kuma ki shi yon hujama ikwe minye ma ci yego mje abe kuma kinyo kuma agba ni ba amangi huya ma da tetule mango madini ta nibilele mango madini ta mi sahaba nibilige to abe le pa ko gide ibira ma ejun e o sita ke amuda wai awon na bide yele tamale annabi sallallahu alaihi wasallam ni enne me dukiliku egba kuma tikebere mana ji kuma na ti egba le mecha na du اللهم اغفر له وارحمه اللهم ثبته عند سؤال الملكين اللهم انجي كنا دوكنا كاي بالده او اوجو امو اما ادو كده لجو ممنا اوجو يني كاملا كوانيا تو وهيني له اجون كي موكي مودو منا اللهم انجي كنا دوكنا كاي ala mede o mede ka me ka gogo ki bumelo tan me chere tan melo ani bi na duwe ga chi kunene ene ki kuire agbójá àdúwà kí a ṣe kún ẹnẹ́gì kútù lè pakúta káàdẹ̀ mayọ́ àdúwà ẹkù máa ti rẹ̀ ẹgbà máa ṣe ọ̀jẹ̀ náà zàun àdúwà kí a ṣe kútù lè pakúta káàdẹ̀ apart from àdúwà ẹkù máa ti rẹ̀ ẹgbà kẹbẹ̀rẹ̀ lẹ́lẹ́ apart from àdúwà ẹkù máa ṣe rẹ̀ ẹgbà ẹgbà kò máa ṣọ jẹ̀náza hùn máa yà àdùn ẹkù máa ṣe hún ẹ alùkẹ́bẹ̀rẹ̀ yìí àdùn ha ò múnẹ̀ kí a ń yá nù a kẹrẹ̀ bẹ́ẹ̀ nẹ̀bí kútìlẹ̀ pàkójáká ṣe ikọ̀ máa ń ṣe hún ọmọ ikọ̀ máa ń ṣe hún àdùn ha ilẹ̀ tó dáa níbi sallallahu alaihi wasallam ẹnihi dabal kí wáyé fẹ́ hadith muslim abu huraira ẹni ìdá má tabùnà adama in min salatin e ni nkọ́má níbi adam alikuba ukọ́lọ́ ọ̀mú kọ́dámẹ́ kọ́lọ́ ńlọ́ náà múnẹ̀dọ́ akẹrẹ bọ́gẹ̀ má bí fáìlì ńlá ọdẹ ńlọ múnẹ̀dọ́ tọ́gẹ̀ ilà mi sàlàtì bẹ̀kọ́ náà mẹ́ẹ̀tàkì sadakatun jariya sadaka èyí kì í ṣe kì á sadaka kì every minute every hour every day shirka bana la nibi ayin kore ya ma bakwa kuma cin yoyo qur'an illa aji masalasi kama ne kiba qur'an le mango la yo ma ji buka na yi ga ma ko yi ka ma ko ya yi ma ma ku ege ka yo mo kama pa le ya mru no pe bi ho egba dugi ati ni igba iyo ma ji igba pe bi ho to we wa

masalasi mu emudu emudu silini ngba emudu chi emudu kapeti ihu ngba emudu chi emudu ogigo alimanko gba emuko onye kwakwụchaka sharakatun jariya de tegba duke ole domo obie kuma na ruchekwu iba olara nga kere dogo duke de ikebere yigide ma bi faili ya e ma aduto abayakinihi au ilimu yuntafa ubihi abayakini ilimi kedu kone enele mudu chekwu ma adola da nga kerebe aw waladun salihun yad'u lahu o ma o memeleke ne ki ashadu hawe egbadu o ma nga nibi kayin o ma o memeleke ne ki ashadu hawe o me di hen ku shitane to ma bi file e e e ye ma ru to o mda cho me je ne mu ne du ki she mamuda ye manike mu mo itakwa me amma yake aniki daba file ye yani ke ayen daraja aljanna da ke kuma ya shere mu tudale aye gire mu dunga ki wa an laysa lil insani illa ma sa'a o ne udulo ki a ci kunun beke ko shitane ko lan romo wa anna sa'yahu sawfa yura enwe nyoke shitane ile madunge alheri ke shitane alheri lema dunga ojona hii Allah tabaraka wa ta'ala inhi inna nahnu naktu na nuhi al-mauta ay surati yasi yani wa naktubu ma qaddamu wa atharahum eh, wa kullu shay'in asaynahu bi imamin mubin yani amadi rayin boku maku boku maku ma da rayin ma wa naktubu ma qaddamu wa atharahum qulu kuma ci kubi aliga ụkọ ya na-eme wa atharohum ihe eki aṅụ n'alụle yaṅụ ịkụma chitane ki a n'alụle obima to ma aṅụ dakere kuma ga irale wa anna sa'ayahu sofa yuro koloku ne ci yele ma dun ho egwu ile mi tudu ke jale ji aba kini kecho ene ki mani ju kulo take mu ku ci ile leke mo we du o we o ke de ihe ci un yi ku ga bi ci obi ane ile a o ma yi won ne ke mani ju kulo ni o yo don ile ke ma gba ma dun tuma yi jazahu aljaza alawfa ubianun ma nya do romewe urome ye peko o ma nya do oju kolo elekechi yi naam wa anna ila rabbika almuntaha hmm. وأنه هو أنحت وأبقى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة من نطفة إذا تمنى نعم الله تبارك وتعالى إنهم وأن, وأن إلى ربك المنتهى

chewu nke ma ṅụ mma ojuo ekum aka ini nke ma mma allahu ekum aka ini ujuo re huwa adhaka uncho na madun ungi mabe bo kuji ma janya yi adhaka ojo agwo na yi un ye anya yi ola ke macha ka yanyi ne mdu yanyi ola macha ka ma yi tane jini yanyi ene de dawule allahu dwe wa abaka unwo ojo adomo ọla anyị te ejugede enike onye ihe hmm, ọla anyị te ejugede enike onye ihe ama chuche anyị ma nike nwache ugbo ebe kụrụ akwụ nwa gị ọdụ anyị gbele taa wa annahu huwa adhaka allahu onwe yenga abuka ma ya anya anyị yenga he emegide Ede me ẹ̀dà ahùtẹ́ àmì yáyọ̀ àmàdọ̀ haimot mẹ̀yà pẹ́wọ́lámẹ́ àmì káànà olóyòyò mẹ̀yà pẹ́wọ́lámẹ́ mẹ̀yà mọ́ mẹ̀yà yóò kapa mẹ̀yà yẹlá abaka eni ti hi ogida kulume amajo maraku alka majo maraku isha kuzu ku imanu egbi imaro mota egba ka ma won yan yan ka mara ku do ma wa ta le won yo ale ku yo tu da le egba du ede han yen na re aka ku do ma wa aluke wa ba ye na ku ibe ka gini i oye ti wo mo ina gba ti anyaku ibe ki ke akodo gida ya ku iru ibe ki ke akotu gida ya ku iru

mako brode ke da bu yale bom ka meta edi elenga meka inna lillahi wa inna ilaihi rajiun aida ma ngunugun ge wale le mukuru dui eje ke chelo gara ino ino le ro kwate aguma ne dun tudu akire ibi eche muna gini kai oma mi ni ke ku egbogo yo oko mi ni ke le yen egbogo yo oyo ni ke chayo ma mi ke aje unyi mi lo e baba ne yo nigita yuma mi kia denga bana yewe gbo eh, alu na pibe ngenyo kako yo ne kide nyo ay gbadu na pibe akini kide bene ay gbadu to anna huwa haka wa abka ene kia ene gide hayi iya shine kuma ngoyo yin ngo shinige turalu kidoma kidoma haraku kwe wanya yin ena re akini to ni undo mota de ole ada mi reverse e ka ku ada bi akare kan da to yin wa annahu huwa adhaka wa

ima ima ima hu ima ti mi look at it now that is aba yo yin e nko yo ne de agini we try o meko ne ke try kade yo o na ready ju gidi take atono toge wula mi ya ready ju gidi to yo gele ma ki look at it mo yo ne ki look at it again todo e je ma kini imudi e ready e. e control nku ma bojo

ee eh, iwu kede ni maka mane amacha ya bụ ọga ya ma ni oyo ke edogawa oyo la da doga leku e ka be bo ma de ha lojo ma de ha imida imda Yana ma be bo ma de hun gogo de ye ma le duhu te ni ki ye oyo ye duhu iba abogo shaka ni ye hun duhu Mm, ìbùlí ọ̀la ń fẹ́ ìmá ṣàkó òwò lẹ́yìn ya mú gbà ọbàtà kì ṣe átú ìmá ṣùgbàtàtà náà lẹ́lẹ̀ anábì sallallahu alaihi wasallam ẹni tẹ̀dáwò ibadallah amádọ́jọ́ mẹ́ṣọ́ gámẹ́ tínú gọ́gámẹ́ fa inna allah tó dọ́jọ́ allah tabaraka wa ta'ala ma anzala da'an illa anzala ma'ahu dawa yẹni ọjọ́ allah tabaraka wa ta'ala kì dọ̀gáwà ibà inú ga dúkì duwan tí dé ògùn alẹ́jú ìmúdọ̀rọ̀ wúlẹ̀ fọ́ ìní kì dọ́mọ́ kì ti gbogbo ṣẹ́kọ̀ ó wé mi ọmọlẹ́yìn ẹlógún enegide mọk chugbo egwu machado ahụ elụta ma adụ ọma ya oji emachado atakịtakwa machugbo adụ ala ya elolu gburu kechebata abata nkechachi inegide mọk chachibitin elu imachachibitin elu emtukwa ogwuche kwa ọbata nke yi agala nwe ọjọọ kpakpere nwụrọ yi ọga duo ọjọọ mogwu ndụa imachado ha alịya ala akpa adụ akụrụ anyị kuma gbanyu ni imilokwu ogwu ogwuche kwa imachokwu ogwu ogwuche kwa ni ya amụrụ ogwu enehu ama ogwu adụ anyị chọchidehụ adwa chochi idi idi ugwa rogun ya na menwe bodomo kan anabi sallallahu alaihi wasallam ayni hi tun an ile icho ugwa gani tin ngba menwe le ye ne udu ko je chili wa jen idi e udu ko ju akuma jen ba idi ugwa gan uyu choko ke dire ojo haramu ebie haramu bi je pa ebie ba ó wù dókè ẹ̀dì anyá dábàtí hùn bá níbi ẹni ṣòwò gánàmọ́ ìlú ma mẹ́bí kóló rúdàyún ma mẹ́bí ẹwọ́n bọ́ ìrúdàyún ma mẹ́bí ẹwọ́n bá ìrúdàyún takumaṣu kọ́lọ́ ẹni ṣòwò gánàmọ́ ìlú abẹ́ àkínú yìí alẹ́bìsọ́lá alẹ́sọ́lá máa ṣe alìkì àti àrámù ìṣe abánilẹ́yà àti gbọ̀kùnmarù tí òwò gánú tí ọ̀gá dúkò náà ṣe abáyọmà gí ní àkílẹ̀ ẹgbẹ́ ohun máa tí ní ẹ̀lẹ̀wọ̀n àbẹ̀kẹ́ lóhun wá àbẹ̀kí náà àkílẹ̀ yìí mi máa dé dọ́ha tákù máa hì tákù máa dùn yẹ máa mí ìsìn yóò wùlẹ̀ ìṣòwò ọ̀gá dọ́mọ yìí

ohun tí ó na ẹ̀hún ọkọ ẹ̀hún méjì yìí azakara wàlúùnsà iṣẹ́ ọ̀nà ọkọ àti ọ̀nà olè khalaka zaujain amẹ́lá nọ́kọ ma n'olè ó nùnúgbùnùgbù nọ́kọ ó ní ànólè zakara wàlúùnsà gbogbo akẹrẹ bá mẹ́rin kùmà máa ń mímí ma wọ́n nọ́kọ n'olè amólè kìje ikó yìí ma ní ẹgbàkọ̀mọ̀kí ní àpáàkà àbàkáṣì bèbè níkà kì ó yíun kì á mọ́ ohun mi òun do kì múdá tó yíò múnẹ̀ tàkì nílẹ̀ tàkì àníkẹ́ ayánàrà yìí tàkì àníkẹ́ royí mark abúbàálọ̀ pollination ó lé ọkọ̀ pólé wọn yóò ṣe nẹ̀hún dúhù wọ́n á nà ó kálàkà zaujé ní zakara wal ọjọ́

unwo zuwa ya to na ko kole gidan wa na alaihi ko wa anna alaihi nash'ata al-ukhra mm. wa annahu huwa aghna wa aqna mm. wa annahu huwa rabbu shihra wa thamud وأنه أحلق عاد الأهلا وثمود فما أبقى نعم لا لا ده الله تبارك وتعالى وأن عليه النشأة الأخرى أن كوجو شونا شونا في كوجو فقه وجو وجو دون واجي تجينه وأن عليه النشأة الأخرى إذا دي شونونا شونونا دكيجي با ojo fiti onwonu gbonye ri na buku ma abuda na kojo na ka aka eba iwa otu si na ba habi lei habi abi ke ga ta pale ti kuma ti ta nyo manyo mai to gele ngamu ne aje jo manyo mai kola bo mo gi nya ma ya ne aro mọ kola bo mo gi nya ma ne ama ne ru kamu ne paro mo to ojo akini e da bi so na mu ne ojo kuma le kuma kuma daji kwa ne ba tenge biti si ngojo ile atakpa mu na kupaku malu kupaku chakaba ta ko jo ya ngoda dungo na shi atal ukhra da dungo hona mun shi mada dungo ko ne wa annahu unwa allah tabaaraka wa ta'ala lage huwa aghna unwa du ne chana nai wa akona unwa ngoje mun ne ngo bola uyo ye ame wi pa kuchaka chen kuna yayi pumsi nabi sallallahu alaihi wasallama yani tafakkaru fi makhluqati

tòtòdá lè tẹfẹ́kẹrù fi makhlukatila ẹun e kọjọ́ tó na mẹ́kúbí ojíun yìí wàlá tẹfẹ́kẹrù fi zàtìlá mẹ́kúbí alùkọjọ́ dẹni mẹ́kúbí alùkọjọ́ dẹni torí ìbìlì àyáyá tì ni ẹnà ẹ̀tọ́ nà ẹ̀dá ẹ̀yà mùhìnwẹ́ ọgbẹ̀ ẹ̀tọ́ nà

تفكروا في ذات في في في llahi الله ولا تفكروا في ذات الله. me payo ku je on ko jojo na me ni ki payo ku jojo me mal ko jode nu e ko ti ho ba ti le ba o gele ngede un ele da kare bojo allah tabaaraka wa ta'ala inhi wa annahu huwa aghna wa aqna yenu ngadu ne chana nai huwa aghna ungadu ne chana nai ime udwe ubikim yele shele wa kona taki yengo bolejo bi mana yeki duele taki yen iweju engo biegen engo biegen to de bi eja dunga ki akini yeko yodu e iwe yunde ma dalu bie ma de heju bie ma du bie

imi wantazandu imi ke arunya munihi we pakuchaka enogwe buena enogwe kakinihi we mamune kuya ne gukolo teme enogwe kakini kugwe yomo wele dere du kolo tan ola le duke kakakuchaka taki mula ka enele kwe mku yehu ya e mi wae 1000 ni kedewa ke amuli palu hey amiri enati ya ikota hey wende no no no ikia hey ikitia mwenye chidani to ye nyare emi nyamune kenya bulu ma mune ola ke mali turuke kanya mune turuke ni kinu jeun oyin o shiga kini iko yo ti we iwu yuni de wa annahu huwa aghna wa aqna biji to yo nga yara mune wa zin eke echa mune aya qur'an ko jo dumu we yi ko meju obi ka meju gba yi ta ke ngo moji mu yi ilo jo tele

yake ya ye gbọ́nà mọ̀ nìyẹn yàkà kan zuwa ne ẹ ma ya yọrù ta wọlá tẹ́ṣẹ̀rù bí aya ti láhì tẹ́mẹ́nà kọlíla ó ṣe àkúmẹ́ ya ń ta pa ọkọ̀ kékeré nù ẹ lé ọmọ bá alùkẹ́ lé ọmọ kìí ṣe ọgẹ́lẹ́ nìka yìí ẹnì kì nọ̀lá lẹ́ṣàkà wà nìwú ẹ̀ka ìṣàkà tí olùgbò nìgé rẹ̀ nọ̀lá lẹ́ ẹ̀ kola gaskiya ta kasu ji kole eka yanki kurana aka ware mu wala ta sharu bi ayatul la medien wa annahu huwa aghna e tigi ko yodu mu e ba e je kile ki weju anabi sallallahu alaihi wasallam ni agboji anana agboji ura pakuchaka unshi alqanaa unshi ake unko yo ti e ki weju mata le no yo ati mu ne pani e buchi ngo ya buchi mu ne ngu dunia yi e se pa so yo na ta ko ya se e pa yin egemi egemi ojo akili lèzi na asan ilhusu na wezi yada yẹ na abogwu ma chenye okwe ile ebe enyo ole na anya ya ọma ọjọ́ na yo ya ọma wezi yada aṅụ buto ọma ọjọ́ a enihi ọmalige na aṅụ inebutọ kasị na ka duwe taun takọ ọmalige na anya ka eni ọjọ́ ubi enye ekiyo ihe nwuche na ngide ọmọkere ka ka ala ngide ina ondu boka madu ege nin ama onugunungomi ha elimi mama takojo momali mola ondu duhu mola ondu momali jena omali jena hojo li ojo kinali uyeun ki aje omi ki amo amoto ki akumache ogigun ki ali abobuleun ehun dukide aljena kwa kushaka mali jena mgunyo ojo kete agwa agogo ike yoro ojo ki wago yo ki wago yo mgunyo laun ide pe kojo li e he ojo enoli e, e ma gba ma gba gugun agedale oyo ko nga li ngwe do ngo bote ndu gide aljana di oyo ko mal jana li un chenge da ngo mal jana to o mal jana ama ama mal jana le na lu ma lo yo li dere ya dere ya because ko le nyu ato ba wala obodume melga obodume ma fi pass any pass any pass pass le pass pass ngoni pass eh, pass 7 pass 8 domo kẹ́ẹ̀dì tí wọ́n dún ìwọ́n ní gidi sí distriction ìwọ́n ẹ̀dá a1 madun b2 b3 c4 c5 c6 mọ́ jẹ́ gini c7 ẹ̀nà d7 tó a bá lẹ́lẹ́ ọgbọ́dọ̀ àbókèrè ìpàkójá káàbà tẹ́lẹ̀kì ni a1 pass a pass a pass dọ́mọ̀ ẹnẹ́kì ni b2 a pass a pass dọ́mọ̀ ẹnẹ́kì ni c3 uh, amadọ́ a pass a pass dọ́mọ̀ ẹnẹ́kì ni c4 ọgbọ́dún mẹ́lẹ́ gbogbo àti di ètì yìí ní pàṣì mẹ́ pàṣì yìí a máa pàṣì gídé ìdúkù mẹ́ pàṣì yìí bá mẹ́tẹ́gbà wọn lámẹ́ iné ní èkè àti náà admission school máa hẹ́ ògbò máa kí káyà alégé ẹ̀dẹ́gẹ̀dẹ́ ẹni hàn yìí náà yàní ní èkè kí a mẹ́wọ̀n dúá máa gbó máa admission náà lókà máa kí náà gòtà máa ṣe àtú kìmàlẹ́ àkíní department dú kọ́pàkúṣáká department ọgbẹ́ kò kù

despite mama de kọ́sígédé méjì dàmáwọn nẹ̀ ní sáma ẹni èyí ń lẹ́mà kó ẹ̀ ẹ̀ẹ́tọ̀ ẹ̀dá ẹlẹ́bẹ̀kọ́ ọdọ́ mú nìyà sí kíkún kẹ́sí kún kẹ́wàdà tẹ̀wọ̀ àti nàdìlẹ́ṣọ̀ ẹ̀ àpáṣẹlẹ̀ amágalùkì gọ́nà màgọ̀ ọ̀tàgàdẹ ilẹ̀ abájọ yìí sọ abánilẹ́yìn dẹ tábà kàgídẹ kàgí ní eyé mú nẹ̀ dínà yẹrẹ iná ogbó kẹwàá kìtì skírínì kùmà ti jálì kìtì òun lẹ́mà lè bọ́ tìyìn iri ile domin ya nubu kewa ya ce ne ke newu ma aka gama ta taka da ya ma'agoro to abanile eyo yo na abale ngo taka da yi tun ati ku pio taka da ati ku iju ke mu ne domo yile ehe ale ko mi mu ne ku mi manebi iyo yo na anebi o ngadu o ngako mi oyele anebi do ako mo oyele nu anebi ke mo emi sedna bakar emi sedna muru emi sedna oge okay. abakini wali ke mo ke mo wali ile akini unga unga kamu ni youtube alute alijena ojona takwa kijunu akini ogale ya do ojona yin e kijunu ile ke ojona egbo ohu eyude pa kwemi eyude pa oyalo ayi mi pa kuchaka hai e wa anu ha na wa akana ojo nga do ni chana nai unge anwo jenge nga wo ni jungu na ngenkun si ngadun unge ya ya bola yoyi mm unga ma ido ada akini self contentment nkó na títsɛ ìtsɛ bɔla ŋdzɔ ikú nẹpẹ tsɛ wò ŋe yume ìwọ tsɔ la ŋu eh, kata gɛn ntòdí pàmɛ lu ɛlú nẹ la ŋu eh, tso kata tòdí mu tɛ la ɛlú nẹ yɔ ka di ni mɛlu hundred thousand ìtsuwo bina ma kàmɛ dza ọlẹ́ ẹ̀kọ́ akademi ṣìgọ́mù lẹ́gbẹ̀ẹ́ ṣìgọ́mù ń wùn lókẹ́lẹ́ ní wọ́n pọ̀ ẹ̀pọ̀kọ́ akademi ayé tó ọkọ̀ ṣìgọ́mù máa pé mi kàn máa do ẹni ṣìgọ́mù méjì máa pé pàmẹ́lú lọ́mọ̀ ọkọ̀ máa pé mi kàn máa do ẹni pàmẹ́lú lọ́mọ̀ mútẹ̀láyé òun ẹ̀yà bí náà wù onugbogbo ẹ̀ àti ti o sígbẹ̀ kẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ wọlé yúkè ẹ̀ṣẹ̀ bọ́ ẹgbẹ́dọ̀ ọjọ́ oyé pẹ̀kẹ́ àwé ṣe ń pàmù nì ẹmọ́tí nìkan mọ̀ nìgídà alùkàdé ẹ̀kọ́ àwé ìkù ìgbàlìgbà kíkù ẹ̀kọ́ àmì ẹ̀lá ṣẹun dàmá amúnẹ̀málẹ́gẹ̀ẹ́n tó ọ̀bẹ̀kẹ́ ìmúdámẹ̀ because I mean we take am any out of sight is out of mind eh out of sight is out of mind we ma di jam ne kuma legen ma ri e ibi ma le ta tí a nẹ dúkìá ní kí wí ikuku pàmì alákẹ̀wò ṣe ní irú nẹ ilẹ̀ wọn yóò ṣe wọn yóò ṣe ọjọ́ ẹ ṣe nẹ ilẹ̀ ìyàmẹ́rù dòdò fi hàn mú nẹ ilẹ̀ lẹ wẹ́kọ́ àmú nẹ ládòdò tákò dòdò ní àtàjà ayélu ẹ̀ so as long as kí a ṣe àmú e ewu ẹ̀ màkà mú nà dàlú wẹ̀ yà á nọ nà anibi emiye ne idun emiye ne idun emiye ne idun alkiye n kwepa kwe chaka ini inabogi ma atuman ene ne anya chere ne ka adihu ma madu aki ni zulku wa isaratu tamimi odo odo odo odo odo apalede yeni hi ka enye ikide kuma mda kwenye ni anidile wadege ewa me me kwenye di ame mduweni ame mduweni ame mduweni ọgbọ́ ẹ̀mùn ẹgbù ya lè wọ́n lèwó yí orùtọ́ ìbékẹ̀ẹ́dùbì ẹ̀mùn yí káàkọ̀lá ẹ̀gẹ́gẹ́dẹ́ kàmẹ́kọ̀ ìlú ọgẹ̀ ṣáà dé hẹ́yìn ẹ̀kọ́ ka ni bi sallallahu alaihi gini o ni bi sallallahu alaihi wasallam ayni innal hamdalillah nahmaduhu na ee eh, anya chanọla ma ya chana kutuba ha ọla ka enihi ama bad obile eche nne nkwu ekpe ekpe ame ka gị n'ihi onwe chọkọkwa ya nkwu nwe ekpe yi subhanallah fomin ya adili ilem ya adili wa rasuluhu ṣe ma gị ka nebi nwụma anwụ gị gị omi ma ọ ga-akwụ umi ma wọn rubi mi kakumi wọn tsɔ kɔkɔ nii ani bi sini kɔla gɛrɛ sini kɔla gɛrɛ pawo yɛrɛ tɔtabi nami saha bɛ ŋɛ bɔkuma sini gbɛsɛ tonu tɛ ɔjɔ ama yɛ ŋkɛ pɛw tsosi ina bɛ bɔkuma nɔɔda ina bɛ e ni tsosi o sani bi sɔlɔ sɔlɔmɛ ni mɛ lii abo kunna ɛn kunna akpɛ ba ɔna kunna akpɛ wumi li ni ŋuta abokuma noda noda abule na aduma domo abekuma mo makama kuma yagumi yeyi abile na dole goji madunu ẹ̀tẹ̀wọ̀n àti àkíní ẹni kí a nà ọ́dà òjé máa kí bàálẹ̀ jù bùn mọ̀mánì kí yẹ̀dọ̀ nídẹ̀ àbáálẹ̀ òjé máa kí bùn mọ̀mánì kí yẹ̀dọ̀ nídẹ̀ abẹ́kù máa yọ ìtúmi múgbà ẹ̀ máa túnmi ní bọ́lá mi náà òjé máa kí bẹ́lẹ̀ májàkà náà dé ó yé mànú àmàní kí tágidé ìdómọ tó dálẹ ìjàkà túgbò òtúná ohun mẹ́pẹ́ wọn bá mẹ́lá tí yẹ́ nìkú mẹ́kọ́ ìnìyàn dọ́mọ òun náà jíjì òun áwúyà náà dómù yìí wẹ́dùn ó dánú abúrò akọ́ lẹ́kọ̀ọ́ àwọn àkàyè àkàmẹ́ṣẹ́ ìgbòjúnà ìgbàdó ìgbàdó ilẹ̀ ẹ̀wọ́lẹ́ àmẹ́dù ìyẹ́dẹ́ owó mi dánú bẹ́ẹ̀ ní kí á ṣe àyà àbádẹ́lẹ́bà mẹ́hun kéjúhi mẹ́yìn ene ka nwa agwemi enye ile ma dị dọọ legwo yi nwụ daalụ edumita na onwe gị ka ọgara eji agwelegwo gbem ma dumi emi iwu ọgara ma akpa aka ibe mi ma mụ ma akpa aka dị ibe mi ma mụ ya atọ nụ ihe medu omita n'o ihe aka tee na ekichakwule abalị mere ike tó to alka nibi se won ide amma taala taala ma alugwa nibi amma da alugwo na ba na gide ba shabuke won ma bu mai juni de abuke won ma bu ma juni de kama allah tabaaraka wa ta'ala inhi wa annahu huwa aghna wa aqna yinu ngagu na nana unwe anwo jengu ne turuki bola njo opeke ne pe ba he chaka chuka jiba emuyimole

abu yikukile eh, eh, gole amune na lu yikukile ma dugu ke ti ma ke yine ilo ama em da gole ake na bu anu meji ni egwa kini ojo ke ti mu ale jiku yele tayi dale ta ke ni ke gbedo ojo kallahu tabaaraka wa ta'ala kan wa haya ke dogba yeni wa annahu huwa rabbu shi'ra yiun kun sojo un shudu ilawo ka kuma do shi'rai e. awon se do yale amara bu tarare un egba igbele mara re un yo ma buji mamo mọ́kọ́kọ́ máa tíjà ní gbàdúkì ní máa ilé àwòlẹ́ lè dùn mẹ́ lè dùn mẹ́ máa dọ́la mọ́ máa wá gbó máa wọ́la máa dó mọ́ máa gbóta máa sí ní kọ̀lá ń hako ẹ́dù gẹ́dẹ̀ èèyàn àmá àlíkè o òwe lúta àwọn ọmọ máa kí o àmọ́ ya máa ń ṣe oko máa kẹ́yìn kí o ìlàwọ́lẹ́ máa kọ̀lá ń ìlàwọ́lẹ́ máa kí yíyún nọ́la ìlàwó kàkìtà dó yẹ́ máa dọ́ àgbégálà dọ́ ayé anọ́mà hmm, nílẹ̀ dó máa dọ́ ayé anọ́mà tàmáwò yẹ́ wà ní máa ṣàrà rẹ̀ wọ́n

méjì bọ́ ní kí láwọ́ kàmẹ́ àrẹ̀ yìí kì wọ́n nù dúgbẹ̀ kó dúlẹ̀ tí gbẹ̀rẹ̀ mẹ́rẹ̀ yìí tí gbẹ̀rẹ̀ mara ara wù ẹ̀nu tọ́gẹ́nẹ̀ lọ́wọ́sù kì á ní ìnà bẹ́ẹ̀ bọ́ yẹ́ àìbí tẹ̀yìn ní mọ́kànlá oṣù tó ń fi àti gbẹ̀rẹ̀ mọ́kànlá oṣù anábì sallallahu alaihi wasallam ẹni jẹun kóṣù ní ẹmọ́ ọkùnrin àti ẹ̀ṣà rọ̀ ha ẹni jù gbọ́dọ̀ ṣe àkíní allahu akbar allahumma ahillahu alaina bil amni wal imani wal salamati والتوفيق لما يحب ربنا وترضى ربنا وربك الله اتفهم اكوجو اوتو جدي كني اني انجو اني kimude ojuge apachiku heri amana ejen aluko aluko ni kali e o shuwe gide gide kimude gbake de bola nwa kimude gbake dunyo gba nwa hadin islam adwa kan ni diga kuma mu alkan ni bishala ge hisul muslim ali

ngoja kalam tara kifa faala rabbika rabbuka bi ade ele nko yote kwa ibu ibu adi ibu irama irama o masani o manuhu amaju ma kala mare oju nge hamele halaka naam wa samuda kama abuka yeni imanya mi samuda ge o kama abuka e baba madu baba du jana ngini ngene mm وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى والمتبكة أحوى فغشاها فغشاها ما غشى فبأي آلاء فبأي آلاء ربك تتمارى نعم الله تبارك وتعالى إنه abi kan wa mahim na riada wa kuma nuhi min qabl yani man yibo ya nibi nuhu do gba ta ka me wa ba goja níbi nu àbàgídọgbá náà dé bu àìbójá níbi nu alga àmà halaka inú hum kánú bójá níbi nu hùbá hum azulẹ́mù àmà ṣíṣẹ́ náà láti tulẹ̀ ama àkọ́kọ́ àmà wọn látulẹ̀ wàlùmù ṣe béhe ojá níbi nu jù O àmì ihe ojì ìmà lẹ́lẹ́ ọjọ́ ẹni àhwá àmà takẹ́hùn kí túpẹ̀ kí àábà mama ìpàbù mama ohun tó mi ẹ̀wọ́ ìjọ mi òkúta kọjọ́ ọjọ́ ń lọ mama pẹ̀bí ayé àálá ẹ̀rọ bí kàtẹ́tẹ̀ máa rà ẹ àmúra kọjọ́ tí ẹ pàkójá káyà yíyí ìhun ẹni kí ṣẹlẹ̀ méjì àkójọ́ tí ẹni dá hádà nẹ̀bírù هذا نذير من ليس لها من دون الله كاصفة أفم, أفمن هذا الحديث تحجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون واسجدوا, لله واعبدوا تو en سيدا den انا ji ene ne ki siyeda ci akójá àmáyá yìí to Allah tabaraka wa ta'ala yanihi hadha nadhirun an yigdai ki atuwazi annabi sallallahu alaihi wasallam a tunu shi a shige jide mina nuzuri ula ẹni kàrùn ṣe ẹha mbú ikú ma ṣa wá tíwá jù fi yudu ìgbélélẹ̀ kuma i yóò yóò dùkù kuma wá fi tílẹ̀ òun azifa ẹun kìtẹ̀ mẹ́rọ lẹ́yìnbá ìwọ̀n mẹ́rọ mẹ́un ẹun kìtẹ̀ mẹ́rọ ẹun ṣe mẹ́rọ ọjọ́ ne àlẹ̀ ṣe mẹ́rọ ọjọ́ àkázìfà ìwọ̀n mẹ́rọ mẹ́ ojú yi.

agilitagi kurana achụlụka igbele ọlaọrụ atameghi aka enwukumekwumaji ya aka ọlala onwuchena ya emume iyi mere yida bọteyi ha ụbọha na maghị kurani gba omemekpa oji anya anyị hmm, kurani kurani enwoli ya ẹ̀yàwọ́dódó àmì ìwé kẹ́dóye màmí ọ̀là òbí ẹwọ́n dé ẹ̀lẹ́ ọ̀lọ́gbé yìí ẹwọ́n dé ẹ̀lẹ́ ó yẹ wọ́n gbé yìí lẹ́ngàmẹ́ ọkọ̀ tọ́mọ yìí wẹ̀tẹ́dù àkónà àmì ìjòlùkà jòlùkà abáyẹ̀dá mẹ́wọ́n yí àyínà lámẹ́ méjèèjì àjèjì àmì yí àyínà lámẹ́ wà látẹ̀bù kónà ní gbá mẹ́gbọ́ mẹ́rakún wà ń tún sáàmì dúnà àmì ìwọ̀n kílẹ̀ dánú sáàmì dúnà mẹ́wọ́n yá wọ́n kéle ìyíṣẹ́ àbàdàdọ́wọ́ mẹ́kọ́ yóò lè lè dọ́wọ́ mẹ́kọ́ ilẹ̀ wọ́m dọ́wọ́ mẹ́kọ́ ilùgbòrò dọ́wọ́ mẹ́kọ́ ilẹ̀ ọ̀gànì dọ́wọ́ mẹ́kọ́ ìyàwọ́n ní modernize elìkùtù bí alìkùmọ̀ àwọn modernize ti pati le da ma na ko ehun kuma aka kwa lu ene ke aka imo yimu ni ma ya ne ma mo yimu ehun kete ke elija ga alku bogle ya do ti dole ido ido uba uba ene ke anu bagide oji nga kule mi tela akule mi gu ya kuma to gu onu o yo ko yo mele lu wa antum samidun ojú àkíní takame tatalakowna mawa'id al-qur'an wa ibarahu wa hujjajahu memi qur'an dutano oka memi waji qur'an dutano oka eliyun ye gbon meki mai waji kale ya setime en kuma da bi lero no se eli mewa music mebi music mejo waji ka won pa para bi ni music mewa wa antum samidun eliyun ye ko wa ye gbon ọ̀la ya chi dọ́gba mẹ́kẹ́ ọ̀la kùrá ní ọdọ́gba mẹ́kẹ́ ní tọ́fọ́sìjúdó lè láàyè wà àbúdó mẹ́gì ọjọ́ mẹ́mẹ́ lè kóríyàn mẹ́kọ́ mẹ́ àmẹ́tírún mẹ́mójúdó kàdá nà ọjọ́ mẹ́dójí ka nà ọjọ́ ojúlẹ́gàdó ka nà háà rẹ̀ ọjọ́ àká mẹ́dójí ka nà ọ̀hún wà àbúdó ihe alùkùmẹ́dó kàdá nà èmi ihe àṣùmí àlẹ̀kàdé mẹ́nára ọjọ́ pẹ́gbà ìtọ́gbà lókè tímdì kùrá ni mẹ́ ní so imigide unga do ka wale kadi eh utala sura nga ale kadi ini ka ini meji amdu man ah do achi subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ini ne gidane ko na ko iketa ka amale nga do yonalen so na do jo be lagbe de kitini ni enhi ah eneki me eneki me ziadu kwango e eh, otugwe eneki me ziadu kwango launta

oye nílẹ̀ ẹ̀rùn dẹ̀ náà ọgọ́lẹ̀lọ́mọ̀ ìhà léjì àbẹ̀kúta nùhù tọ́yìmdé ha ohun mẹ́sí ohun ìlèdú kó àwọn olóòlẹ̀ ìmdé ha torí ọ̀lá léjì ànáka ìgbàlẹ̀ ìmdé ha mẹ́sí ìlèdú kó àwọn ìmúpabí ẹ̀yìn mẹ́sí ìhàkà yóò kó àwọn wadi ohun adu idabena ohun tobi kẹkún nẹ títí omi adu yìí àmá mẹ́sí ìṣí ẹdín kẹ gbónú bùlẹ́kà gbogbogbogbogbogbo ma ko la ito ma ali gira ki ta nyado bo yego ola ke fara anya meki ko ta ke li ta ke aki li bo ta ke me ni ni ke du yi ke fara do je ki e ma do ke fara ji awon so go udu ali ji ogo meta yi ti eh an ke fara do so ini umune ka ado jo umune te sha gini eh nene gidomo ohun sha isha ohun mi mo ma do ko la je ne ba igwe ola ji ma gwele ohun mi mo

ẹ̀ma mọ̀ ń kẹ́tsọ̀ tọ̀ ọ̀wẹ́lù lẹ̀. òmùnẹ̀hún aleykum salam náà wà ń òmùnẹ̀hún adọ́jọ́ kété ní ẹni hin ìyẹn awádọ́gbá odò awádọ́gbá ilẹ̀ abẹ́ akọ̀rọ̀ ká awádọ́gbá ẹ̀gbànyánu ọjọ́ kàájá nìkú tọ́ àtiwáàzì àtàríà ọ̀làgídé ẹ̀gbàkàtí sọ́rọ̀ tuntun sílẹ̀ ọ̀rọ̀ da ọgbà masalasi mi ń àjọ àtàríà wọn a ci karatun a wakar bi hadisi ka ka nabi sallallahu alaihi wasallam ainihi ma shona nabi adama alaihi salam awa otitala ojo juma ubi alasir awa otitala ubi alasir ojo juma o ma shona nabi adama so mole hadisi lele un ci hadisi ide ami hadisi gi adunga kini ojo juma ba ojo juma shona le juma yin to na le juma yin alùkẹ́ ọjọ́ ti ẹ̀yìn ni jùmọ̀ yìí alhamdulillah ẹ̀yìn ni ti jùmọ̀ yìí tọ ẹ̀yìn ni jùmọ̀ òòdù jùmọ̀ ṣọ̀nálẹ̀ ṣọ̀nálẹ̀ takọjọ́ jùmọ̀ kí wá òòdù jùmọ̀ wá takọjọ́ jùmọ̀ kí wá ìfẹ́rọ́ ẹjúkó òòdù wá òòdù kiwa. mana ọgbakadị nwa ba yoyo yo ma ịtakpa atakpalụ ayọ dị olu na atụnya na ayọ yoyo ma kwenye ime bimiti gwe ko yoyo ma atakpa olu na atụnya na aba yo ebe a oyoyo ma ka anya atụnya aba yo yi mana adị na achị ka a na-achọ megaribi ọ ma dị ma bi choyoyo ma ma anyị chukwu ọ

yanihi sakharaha ya tini kikola eba kuma halaka abu janibi abu janibi abu janibi salu alayhi salam abu janibi hudu alayhi salam eba kuma halaka ma ahumanedu halaka mai oju aka huleki yuruma eba sakharaha alayhim saba alayalin odun ojo dodo wa yenu dumedi so dumedi oro kan to ejo ya ji sakharaha alayhim saba alayalin to wa thamaniyata ayamin tó dáálẹ̀ máa wọ́n máa bí kì mú do ọjọ́ ọ̀la mi sì máa bí tọ oṣù náà ọjọ́ yá máa yá ṣe ọjọ́ làrúbá máa yá yìí ma wọ́n máa bí kì ma ọjọ́ òjúmà ohun máa bí ọjọ́ ọ̀la mi sì máa kìsùn náà wíwú tọ́lọ́ ọjọ́ ọ̀la mi sì

náà kò lè jẹun náà náà náà Naam. Naam. Ogele ide, mecha gbe labarin. lakini daba ogo agbe ike lele ya bụ kuma ojo ka akola imin akola lugba amụta gini me ehe so ya ngo nuluka mụ na gido mụ ma gị na ojo na ya ba chen kojo ati na ki ma moto ugwu ki adunga amụta gini ojo ya taki ya ya chajo mama amụta gini le ya na bebo ma ya ni ogbodume o ya melote huna taki na bebo ma ya gini ojo alute huna

toro ma o jẹ́ gbìdì ṣe mẹ́ tó inú olùkà máa ṣe àti kàṣà gbọ́gbẹ́ àmọ́ olùkà lẹ́ṣẹ̀ ọ̀lẹ́ ìmìnìṣe hmm, ọ̀lẹ́ ìmìnìṣe ọ̀lẹ́ kì nẹ̀tẹ̀ gbogbo ànẹ́bì sallallahu alaihi wa sallam wal jama'a bin akida ahli sunna wal jamaa tinga kini aimote gini du kuma bima ma bima pa pa hadith gida muslim ba unshi kullu mauludun yuladu ala alfitra o ma duk ma o ne ma ce un duno jodu tunanu aya qur'an qala wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula ojo akada za ba mu metan de ke ba ka o che peru ka o che ma o che le yeru ki ko gba tọmọ ti ṣe lúrò ohun tágùn nǹkan gbà ní mọ́tò ìṣe ìkú ọyọ́ àwọn ọyọ́ na ọyọ́ àwọn ya device ọ̀nà ọ̀ka alìgẹ́ àdàjá bá ń pọ́ ọyọ́ ṣe ní aláṣà alẹ́ ìṣe ní àdíṣe òmúnì àníbìsọ́lásọ́lámà ẹni rúfí alkọ́lẹ̀mì àǹsẹ̀láàsì ìnàbó ma mú alkílì ní rútánẹ̀ má kọ̀takàdà ojúmọ̀tán má bí fáìlì ojúmọ̀tán yẹ́ni a ní sọ bí yìí ọ má kìtìmọ́tò ìgíní àtàyà yani wa anil majnuni ma yana ki tahimu ma bi file ma inni filing daga da ke suspend hatta ya fika da ke baki muda di anki lolan eke ta yani wa anil naimi imo to gida eh, aba ogugo gida chalulu oko ne gida chalulu ma ko le ju dun balen kolo du di ati wo lomo hatta ya stay ki wa be ke baki bolu gidomo ene gede olu ke jina ma ko le ju do yina ke se holun meke gbaka moluji ye keke yugede yele makoyi to jonka ne bini ke abana ika hadise fe yolo fe yolo fe yolo ngakode kwa ya qur'an imudu ngakini olele ke ajinwa kola ye olele to lilinki wallahu ta'ala alam wa alaikum assalam wa